gbóná yìí ibi tí àwọn èèyàn ń bá wọlé láti lọ sí ibi tí Ọ̀ṣun Òṣogbo wà náà ni ẹ̀wọ́ yìí. lára àwọn ohun tí wọ́n fi ṣe ẹ̀ṣọ́ láti wọ ojúbọ Ọ̀ṣun Òṣogbo òun náà ni ẹ̀ ń wò lọ́tùn lósì ẹ̀ àwọn tí wọ́n fi ṣe ẹ̀ṣọ́ sí ojúbọ Ọ̀ṣun mìíràn ni ẹ̀ ń wò láti ìbẹ̀rẹ̀ dé òpin mo sì wà ní apọ̀ ọ̀tún náà ló wà ní apá òsì tó jẹ́ pé ó jẹ́ kí ojúbọ náà kí ó rẹwà fún àwọn tó ń wá síbẹ̀. ara ibi ìrúbọ Ọ̀ṣun Òṣogbo náà ni ẹ yìí ibi tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpèsè sí láàbì náà ti tọrọ tí wọ́n fẹ́ wọ lẹ́jọ́ àkùn náà lẹ́wọ̀n tí wọ́n ṣe ayẹyẹ ọdún Òṣogbo tuntun báyìí ni ìbẹ̀rẹ̀ sí tí ìgbà wọn ń tún láti ìgbà.

ọ̀pọ̀ ọ̀fin wọ́n lè ní gbàdúrà sí ẹ̀kọ́ ní ẹ̀gbẹ́ owó náà wọ́n pé wọ́n máa ṣàkóso ó ṣe ká wọn wá sẹ́wọ́ ọ̀gá àwọn olùwà olùwà olùwà sọ sókè mi kò dà mọ. Thank you. kọ́ bá bu àgbo. lẹ́yìn tí wọ́n ṣe ọdún ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo tán òun náà ni bí ibi àgbo náà ìyẹn omi Ọ̀ṣun Òṣogbo òṣèré náà rèé bẹ́ẹ̀ ni àtòkèrè àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n yìn gbàdúrà sí ẹlẹ́dàá wọn tí wọ́n ń tọrọ tí wọ́n fẹ́ lọ́wọ́ Ọ̀ṣun ọlọ́mọ yọyọ náà ti rí káwọn èèyàn ń sọdọ àṣọlẹ o lẹ́yìn tó ń ṣe ayẹyẹ tán ní ẹyí àwọn èèyàn wà ń bí wọn tí ì lọ èèyàn wà ń bí tí wọn tí ì lọ wọn gbàdúrà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn náà lẹ ń wò wọn gbàdúrà sí ẹlẹ́dàá wọn arábìnrin pàtàkì ní ojú ìwọ̀sùn tuntun náà àwọn àgbè tí ó fi ń ṣe rúbọ sí òòṣà Ọ̀ṣun Òṣogbo aláàlọ́wọ́ aláàlọ́wọ́ tí ẹ̀yìn tí ìyọ́lẹ̀ tó ń rí níbi àwọn fọ́tò Thank you. watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.